bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station ti dòde. mo kí gbogbo ojú tó wò mí káàkiri ayé mo kí wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà nínú ilé yìí mo kí wa pé a dédé àsìkò yìí a sì ọjọ́ ti rí o ẹ bínú ẹ má bínú pé a pẹ́ ká tó gbé ètò jáde lónìí kẹ́ ẹ tó rí mi wò lé ní mo mọ̀ kó pẹ́ ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kúrọ̀ ilẹ̀ kalẹ̀ níbikíbi tẹ bá ti ń wò mí káàkiri ayé mi ò ní gbà á lásìkò ṣe rí gbogbo ẹ̀dá tó bá ti ya ọ̀dàlẹ̀ gbogbo ẹ̀dá tó bá ti yọ́lẹ̀ dà ohun búburú a máa rọjọ́ ru wọn ṣe ẹ̀dá tó bá sì dalẹ̀ ò ní dalẹ̀ lágbára ọlọ́run ọba ẹ̀dá tó bá ti jẹ́ pé kó bá tèèyàn jẹ lẹ́yìn ló ń wá ẹni tó fẹ́ bá tiẹ̀ jẹ́ a máa borí ẹ̀ nígbà tí yóò bá ti ro aburú sí i ẹ bá mi pé gàárì àdàrú ẹ gbórúkọ tí mo fún gàárì àdàrú àdàlúrú ààrẹ ọ̀nà kákó òfò lógun ọjọ́ ó tún ti dán mi wò mo mọ̀ pé ẹ̀yin kan ti gbọ́ ṣàdédé ni mo wà nínú ọ́fíìsì ńlọ ní ọ̀sán yìí mo tiẹ̀ ti mo ti parí iṣẹ́ kan pé kí n máa lọlé ni mo rí tẹ́nìkan pè mí kọjá ẹ ló pè mí wọlé màmá kan ti kọ́ pè mí mi ò jakúnra dáàdì kan náà tún pè mí láti Amẹ́ríkà again ah mo rò pé kí ló ń ṣẹlẹ̀ wọ́n nìkan náà wá sọ̀rọ̀sọ̀rọ̀ wọ́n láwọn kan fi voice note ránṣẹ́ sí wọ́n ní kí n lọ gbọ́ pápẹ́ tí Gani Adams dá tó dẹ́lẹ̀ fún Sunday Igboho páńpẹ́ bíi báwo mo ní ṣe voice note ah, wọ́n lọ́rọ̀ voice note kọ́lé eléyìí wípé orí tó máa kó Sunday Igboho yọ ló ní káṣírí yẹn tú n bá lọ sí channel àrólé bàbá tẹ́ntẹ́ tí wọ́n sọ pé gbé tí wọ́n message ní voice note yẹn ìmítẹ̀ ọkọ̀ débẹ̀ láàárọ̀ yìí nígbà tí ẹnì kọ́kọ́ pè mí mo rí i pé phone conversation mi àti màmá kan tán wá látàrí gidi phone conversation tajọ ní níjẹta òun lòun náà lòun náà eléyìí ò ṣe big three èmi ni mo náà pè wọlé òun kàn ń lò ó fi ń fọ́ ó fi ń jẹ́ kí gbogbo ayé náà tún gbọ́ ni bàtẹ́lómi wàá pè mí ìyẹn wá ní pé nǹkan mẹ́ta lọmọkùnrin yẹn lò ó ní voice note àkọ́kọ́ ó ní tèmi phone call tèmi àti ìyá yẹn ṣe ó lẹ́lẹ́ẹ̀kejì ó láṣìírí lágbọn ló tú o nígbà tí yẹn wá ṣàlàyé èmi náà tún padà lọ mo ṣẹ̀ wá lọ lísìn sí i mo ṣẹ̀ wá rí páńpẹ́ lóòótọ́ lóòótọ́ tí Gani Adams dẹ́lẹ̀ fún Sunday Igboho ẹ gbọ́ iná tá a bá dá sílẹ̀ fẹ́ yẹgun ẹyẹ míì náà máa ń fi sun èní máa pa ọ̀la máa pa ẹnu ẹnu lẹ́sẹ̀ fi pè kúrò ojú ọ̀nà èmi náà gbọ́ tán sọ bẹ́ẹ̀ ni o mi ìṣaláwo o ṣùgbọ́n mo mọ̀ pé correct mo mọ̀ pé àfiwé yẹn correct kí nìdí ni pé gbogbo ẹ̀dá tó bá ti ń plan máa ṣàbúrú fún máa ṣàbúrú fún tọ́lọ́run ò bá múrú ẹni bẹ́ẹ̀ ò lè rá burú kankan ṣe fún un Gani Adam dẹ̀ lọ plan pẹ̀lú àwọn sẹ́ríkì Fúlàní nítorí wípé ó gbọ́ wípé Sunday Igboho ti iṣu ultimatum fún àwọn Fúlàní again wípé kí wọ́n fi ìlú Ìlọ́ra sílẹ̀ torí tú tí wọ́n pa nílọ́ra gbàrà tó ti gbọ́ ló ti lọ dìpàpá pẹ̀lú àwọn sẹ́ríkì fúlàní ọmọlẹ́yìn ẹ̀ tó tú àṣírí ẹ̀ ó láwọn rí pé àwọn àwọn tó wọlé yẹn àwọn sẹ́ríkì fúlàní ni wọ́n ó ní wọ́n bá ṣe mítìn ó nígbà tí wọ́n bá Gani Adam ṣe mítìn tán ó ní the next thing tí Gani Adam máa ṣe nígbà tí wọ́n lọ tán ó pe mítìn àwọn táwọn jókòó sí táwọn súnmọ́ ọ ẹ tó sọ̀rọ̀ yìí OPC mẹ́mbà ni o ó ní tóun sọ yìí ó ní tó bá sọ pé rọ́ọ̀ni ó ní kó jáde wá dìnnà yẹn ó lóun àfẹ́sì ẹ̀ ó ló pe àwọn ó ló pe mítì àwọn pé ẹ máa fetí lẹ́kọ̀ọ́ tẹ́ ẹ bá ti gbọ́ pé Sunday Igboho ti wọ Nàìjíríà gbàrà báyìí ẹ jẹ́ kó ń gbọ́ pé yìí lọ́ra tó lọ yẹn àwọn máa disguise àwọn ọmọ OPC wọ́n á ṣe bíi Fúlàní àwọn fúlàní àti finú igbó yẹn lẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ OPC làwọn máa kó sínú igbó wọ́n á wá disguise wọ́n á wọ aṣọ bí àwọn fúlàní Ìgbòho ò ní mọ̀ á wá fèsì wọn àwọn yẹn á wá finish ẹ̀ kí ló dé náà kí lẹ gbé tẹ̀gbìn kí lẹ kí lè jarúwo ló le tó yẹ gbogbo ọ̀nà ni wọ́n Gani Adams gbà pátá láti fi bà tìgbòho jẹ́ wọ́n ní ipa tá à ń kú tá à ń pa ó ṣe ara ló fi ń san sí i gbogbo pápẹ́ tó ń dẹ́lẹ̀ fún lọ́lọ́run bá ń yọ kúrò ṣé òtí tó gbà fọlọ́run pọ́lọ́run ló wà lẹ́yìn ẹ̀ ni òtí tó gbà fọlọ́run pọ́lọ́run ló wà lẹ́yìn Sunday Igboho ni òtí tó gbà pé ẹni téèyàn kì í lé ni Sunday Igboho má le torí tó bá lé orí apá òtí tó gbà fọlọ́run ni òṣàbùrú sí kò sọ̀rọ̀ ó fi fóun kọlù bá tiẹ̀ jẹ́ kó sọ̀rọ̀ ọlọ́run ò dẹ̀ jẹ́ kí tiẹ̀ bàjẹ́ àṣírí ẹ̀ ń tú gbogbo àwọn ọmọlẹ́yìn ẹ̀ wọ́n ṣe jáde wá tàṣírí ẹ̀ jẹ́ kí n sọ kiri kan tí ò yẹ fún ẹ yàtọ̀ fáwọn tẹ́jọ́ ń jàjẹ́ bánu ninety percent àwọn OPC tí wọ́n rógbó òru kiri ni wọ́n ń ṣe ti Sunday Igboho torí pórí wọn pé kì í ṣe pórí wọn kú bíi tiẹ̀ wọ́n mọ̀ pé lẹ́yìn Yorùbá lárákùnrin ìjà fún wọ́n mọ̀ pàbúrú tó ń ṣe yìí wọ́n mọ̀ pé kò ń ṣe the next thing tó yẹ ká máa ṣe nìyẹn wọ́n mọ̀ pé gbogbo aburú gbogbo pápẹ́ tó ń dẹ́lẹ̀ fọkùnrin wọ́n mọ̀ pé kì í ṣe the right thing ló ń ṣe yẹn they know the source of all these things you are doing wọ́n mọ̀ pé jẹlọsí ni ló fa gbogbo ṣé ìwúre ló ṣe okó okó okó àwọn okó àwọn DSS lọlé ẹ̀ wọ́n ò rí pa ọlọ́run ò jẹ́ kó pa even amidst the whole Fulani government ọlọ́run tún ṣẹ̀kù kò tún tẹ́ ẹ lọ́rùn ẹ bà lórúkọ jẹ́ ọlọ́run ò jẹ́ kó ba orúkọ ẹ̀jẹ̀ ọlọ́run ò borúkọ ẹ̀jẹ̀ fúnra ẹ̀ kò tún tẹ́ ẹ lọ́rùn o tún tí tò jáwọ́ o tún lọ ṣe phone call o lọ parọ́ ọmọ yàn ni whereas ìwọ gangan fúnra lára lára rẹ tó bá wà lọ wà bọ̀ ikú Bọ́lá Ìgè ọwọ́ ẹ̀ ló ti wá ṣe rí fídíò tẹ̀fẹ́ wo yàṣírí méjì ló wà ń bẹ̀ àṣẹ ń gbà tí fáṣẹ́hùn tíjà bẹ́lẹ̀ láàrin òun àti Gani Adam àṣẹ wọ́n pe àwọn méjèèjì tó fẹ́ bá wọn parí ẹ̀ of which Bọ́lá Ìgè wà nù wọn náà tó fẹ́ parí ìjà Gani Adam yọ fìlà lórí Bọ́lá Ìgè ó jọmọ lórí ó dẹ̀ mí ní ẹ̀gbá ẹ̀ ó súkà sí ta ló wá súnmọ́ kó pa Bọ́lá Ìgè ṣé Sunday Igboho ni àbí ìwọ fúnra ẹ̀ àbọ̀dọ́gbọ́n dàìfàtà tẹ̀sọ́ àwọn èèyàn kúrò ń bẹ́ẹ̀ kọ́ba má mọ̀ bí tí kú Bọ́lá Ìgè ti wá now Gani adam ó ti gba owó lọ́wọ́ àwọn sẹ́ríkì Fúlàní another mission ẹ̀ tó bá dé ní yíyà yìí nìyẹn ó ti ṣe ti twenty twenty one ó fail ó tún ti bẹ̀rẹ̀ twenty twenty four sí Sunday Igboho nígbà tó rí i pé gbogbo àṣírí òun ló ti tú the next thing ni pé ṣé gbòòrò tẹ wà lẹ́yìn ẹ̀yẹn màá kú yanjú ẹ̀ ọlọ́run dẹ̀ ní bẹ́ẹ̀ kọ́ lára àwọn tí wọ́n wá jọ ṣe meeting lára àwọn tó jọ ṣe meeting ìyẹn mọ àròlé bàbá tẹ́ntẹ́ rì ìyẹn ló pè ló download gbogbo ọ̀rọ̀ fún un àwọn ṣẹ̀ dìde meeting kan ni o ntuga ni Adam plan tó plan tó plan rè fún bàbá dami o ẹ sọ fún bàbá dami kò ṣọ́ra kó má wálé o ìyẹn sọ bẹ́ẹ̀ tí n bá parọ́ ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ ẹ fìdílé nǹkan kẹ́ ẹ jẹ́ kájọ tẹ́tí gbọ́ phone conversation yẹn bóyá voice note dẹ̀ ni kẹ́ ẹ gbọ́ àṣírí tárákùnrin yẹn tú ó sọ ọ́ bẹ́ẹ̀ ni confam pé tí Gani Adams bá sọ pé rọ́ ni ẹ jẹ́ kó wá fèsì òun máa ń lóun ò sí di ìbàjẹ́ tóun ó lóun ò fẹ́ káwọn alálẹ̀ dá fóun pé torí òun mọ̀ dáadáa wípé tí Yorùbá n tó dáa ni Sunday Igboho ṣe ó yẹ máa gbọ́. information kan mo fẹ́ fi ránṣẹ́ sí ẹ nítorí pé kí ni bá a wí àókù bá a dẹ̀ àókù bọ̀ ká ṣe nǹkan tó jẹ́ pé ó máa ṣe ra wa ní àǹfààní ni àwọn information tí mo dẹ̀ fẹ́ fún ẹ yìí jọ jẹ́ kí information náà kó dé ọ̀dọ̀ olóyè Sunday Igboho ìyẹn bàbá dámì ní ẹnujọ́ mẹ́ta yìí a gbọ́ wípé eh, olóyè Sunday Igboho fẹ́ wá sí Ìlọ́ra eh, inú èmi dùn sí i mi ò lè torí pé báyìí pé mo ń ṣe OPC pé káwa máa wá sí ní kí ni ìtumọ̀ tán fi dá OPC lẹ̀ ṣebí fún iye ìlọsíwájú ilẹ̀ Yorùbá ni so a lè ṣe nǹkan tó jẹ́ wípé báwo máa yẹ sọ́nà bí ìbàjẹ́ èmi ò bá wọn sí nídìí ìbàjẹ́ o so information tí mo dẹ̀ fẹ́ fi lè fún ẹ yìí ò ní wípé ní ẹnujọ́ mẹ́ta nígbà tí a gbọ́ wípé olóyè Sunday Igboho ó ń bọ̀ wá sí ìlú Ìlọra ní Ìbà Gani Adams ló pe ìpàdé nínú ìpàdé tí ó pè mo jẹ́ kan lára àwọn ọmọ OPC ìkan lára wọn ni mí tí mo dẹ̀ sì wà ń bẹ̀ ṣùgbọ́n wíwà ń bẹ̀ tèmi wà ń bẹ̀ mi ò bá mi ò sí nídìí ìbàjẹ́ o àròlé ṣòǹgbọ́n mi ṣòǹdí mi ò sí nídìí ìbàjẹ́ o nítorí pé kí ni nǹkan tí Ìgbòho ń ṣe nǹkan wa náà ni ó ń ṣe ó ń jà fún ilẹ̀ yorùbá ni o Ìbà Gani adamu ò rẹ́dì láti jà fún ilẹ̀ yorùbá o lẹ́yìn owó owó tún ni o àròlé ṣòun bá mi mo fẹ́ jẹ́ kí information yìí kó dé ọ̀dọ̀ bàbá dami èmi ò lè bá wọn sí nídìí ìbàjẹ́ ṣòun gbọ́ mi so ó wá pè pàdé pẹ̀lú àwọn àgbààgbà sẹ́ríkì kan àgbààgbà wọn sẹ́ríkì tó jẹ́ pé wọ́n dẹ̀ fẹsẹ̀ múlẹ̀ dáadáa ó bá wọn ṣèpàdé wọ́n dẹ̀ gbé owó fún Ìbà Gani Adams hmm. nínú nínú information tí mò ń fún ẹ yìí inú ìpàdé tí mo wà òun náà ni mo ti ni wọ́n ti yan àwọn aṣojú tí wọ́n máa lọ kojú olóyè Sunday Igboho nínú ìgbòho. ẹ ṣí àyètò ìfún Yorùbá o gbogbo ọmọ Yorùbá ló gbọ́dọ̀ gbọ́ gẹ́gẹ́ bí ìyá mi yẹn ṣe sọ ìpàdé tí a ṣe ní wípé pẹ̀lú àwọn sẹ́ríkì òun ni wípé àwọn sẹ́ríkì máa sọ fáwọn ọmọ wọn wípé kí wọ́n kúrò nínú igbó yìí Ìbà Gani Adams máa wá fi àwọn ọmọ tiẹ̀ àwọn ọmọ tiẹ̀ tó jẹ́ bí OPC ara wa tó yẹ pé wọ́n ní agbára tó pé wọ́n jẹ́ akọni nínú wa nínú OPC tí à ń ṣe yìí ló máa fi dípò àwọn ọmọ Fúlàní o. So, ò ń gbọ́ mi òun ló máa fi dípò àwọn ọmọ fúlàní so so olóyè Sunday Igboho máa rò báyìí pé àwọn fúlàní ni òun bá jà because wọ́n ti kó àwọn kọ̀ọ̀kan fún eh, Ìbà Gani Adams aṣọ bí bá ṣe máa wọṣọ bí gbogbo ẹ̀ òun ni a ti sọ ní ẹni ìpàdé náà o mi ò ní parọ́ fún ẹ nítorí pé kí ni mo wà níbẹ̀ kì í dẹ̀ ṣe pé ọ̀rọ̀ yìí kì í ṣe pé àrísọ ọ bóyá pé kí ni ọmọ ẹgbẹ́ wọn ni mí confam apc ni mí ṣùgbọ́n àwòkànṣí nídìí ìbàjẹ́ ni so nísìnyí Ìbà Gani Adams ó ti ṣe kí ni ó ti gba owó lọ́wọ́ àwọn Sẹ́ríkì Fúlàní wọ́n dẹ̀ ti kó àwọn nǹkan fún un so àwọn tí ó máa dípò àwọn Fúlàní ó ti yàn wọ́n nínú ìpàdé yẹn náà so jọ̀ọ́ bá mi sọ fún olóyè Sunday Igboho tí ó bá mọ bí gbogbo um voice note tí mò ń ṣe yìí bó ṣe máa kan olóyè Sunday Igboho lára bá mi ṣe bẹ́ẹ̀ tí o bá wá tí o bá ṣe bẹ́ẹ̀ inú mi á dé dùn sọ fún olóyè Sunday Igboho wípé kí wọ́n dira. kò ní ìdí kó dira tọ́lọ́ bá ti fọ̀tá ẹni hàn ni kò lè pani mọ́ ṣé ń tà gbọ́ ìdá gbogbo ẹ̀yin tẹ́ ẹ sì ń gbèjà Gani Adam àrí ọ̀nà kákó òfò ẹ̀yin tẹ̀sí nígbàgbọ́ nú ẹ̀ mo rí kọ́mẹ́ǹtì kankan táwọn kan kọ sínú sínú sínú iṣẹ́ tí mo ṣe mo ń rí mí nǹkan sọ̀rọ̀ ní gbogbo ẹ̀ ní fojú hàn báyìí àwọn kan nú ọmọ Yorùbá wà gbọ́ ẹni náà nífẹ̀ẹ́ Yorùbá nation ó tẹ̀lé Yorùbá nation ó tẹ̀ láìkí Ìgbòho ṣùgbọ́n gbogbo nǹkan tẹ̀sí fún Sultan ní gbígbà ní àdàmì yìí kì í ṣe nǹkan tó dáa lẹ báyẹn yóò bàjẹ́ ni mo wo mo wo kan báyìí mo yá mọ́ mẹ́sẹ̀jì ẹ̀ lójú mo mọ́ kọ́mẹ̀ntì ẹ̀ lójú káwọn mo mọ̀ mọ̀ máa dìlítẹ̀ káwọn tó bá kà lè máa ṣépè fún ẹ̀yin tẹ̀sí nígbàgbọ́ nínú ẹ̀ tẹ̀sí nígbàgbọ́ pé òun làárẹ̀ yín ojú lẹ̀lẹ̀ rí yìí o kí ni ká ti pè léyìí ó dẹ páńpẹ́ ó dẹ páńpẹ́ lẹ̀ fún gbòó in tó ṣe yìí mo wò nínú fíìmù kan tó ń pè ní Jumongi nígbà tí wọ́n fẹ́ mú bàbá Jumongi Emozui gbogbo ọ̀nà wá láti fi mú wọn rí ó dẹ̀ ń jà ó ń jà fikafika yes kí náà wá ṣe àwọn tí wọ́n fẹ́ mú àwọn yẹn wá lọ wọ́n wá lọ mú nínú àwọn sójà wọn àwọn elite sójà wọn wọ́n wá múra fún wọn bí ẹrú ntí yẹn dẹ̀ jà fún ni pé kí wọ́n yéé fi àwọn èèyàn àwọn ṣẹrú mọ́ exactly kan tí Ìgbòho ń jà fún ó dàbí pé àwọn tó ń sẹ̀ ti pápẹ́ yìí àwọn náà wọ́n wo Jùmọ̀ǹgì wọ́n wá lọ dírẹ́sì fún àwọn ọmọ àwọn ọmọ eh, mo gbàgbé kọ́ńtì yẹn wọ́n wá lọ àwọn elite sójà wọn wọ́n wá lọ dírẹ́sì fún wọn wọ́n dàbí ẹrú wọ́n tún wá fúnra wọn ni wọ́n spread information tó fi dé ti èmosú ìpè láago báyìí nígbà báyìí lọ́nà báyìí wọ́n máa kó àwọn ẹrú kọjá wọ́n wá máwọn sójà péréte wọ́n fi sí ẹ̀yìn àwọn tí wọ́n ń kó àwọn sójà ọmọ pé sójà ni wọ́n wọ́n wá fi sẹ́yìn wọn débi pé tẹ́mọ̀sù ìbárí wọn pé àyín léyìí Yúsúfù ayò ni wọ́n wọn ọ̀pọ̀ á lè lọ jà gbogbo ṣe ń jẹ́ tọ́lọ́hún ohun tó fi mẹ́mọ̀sù ìnìyẹn o wọ́n fọ́ lójú náà wò kó tó di pé ó padà kú at the end of the day wọ́n so mọ́gi báyìí ni bí ìgbà pé wọ́n kọ Jésù má gbélébù wọ́n ti fọ́ lójú ńgbà yẹn ìyàwó ẹ̀dẹ̀ wà ní oyún wọ́n tún fẹ́ ṣe the same thing fọmọ bíbí inú ẹ̀ orí ló kó yẹn yọ kò wá níyà yìí lẹ́nu pé àwọn aráàlú ẹ̀ ni wọ́n plan fún náà ṣe nǹkan yẹn náà lọ plan pẹ̀lú àwọn ọ̀tá irú ẹ̀ gangan gangan ni Gani Adams náà ṣe irú ẹ̀ gangan ni Gani adam náà ń ṣe system yẹn lòun náà fẹ́ lò bẹ̀tọ̀ ọlọ́run ló mú wípé a padà bọ̀ ọ̀rọ̀ tí bàbá yìí sọ tó bá jó òótọ́ ni mo fi dáòtù sí torí mo rò lẹ́mìí mi pé can that man be stupid enough to that extent kí ló wá dé Ìgbòho gbọ́ kòkò gbàyàwó ẹ̀ kò ní o má rìn kò ní o má jáde kò ní kó o má jẹ́ èèyàn kò bẹ́ẹ̀ jà ìwọ ló dẹ pápẹ́ fún lákọ̀ọ́kọ́ pápẹ́ yẹn óre óre kété lóòótọ́ kílẹ̀ tó pòṣìkà ń gbó ohun rere ti bàjẹ́ o odindi ẹ̀mí méjì ló lọ sí o wọ́n dẹ̀ kó èèyàn méjìlá lọ o kọ́ lọ tó yọ àwọn yẹn ìyà tí wọ́n jẹ ló lọ lọ́ọ̀kan yẹn ìwọ dẹ̀ rìn òyan òǹdàgbádà white kiri òpèrè lọ́mọ Yorùbá ṣó o ti wá rí i pé Ọlọ́run bínú Ọlọ́run bọ̀ lórí ẹ̀mí ó ṣe yẹn ìyẹn lọ bókànnà kó o túbá ó kọ̀ ó túbá the next thing ni pé o tún láàrin ibẹ̀ fún conversation wà tó fi bà lórúkọ jẹ́ tó dáa ìyẹn ọ̀tọ̀ yẹn náà sì bẹ́ẹ̀ pò lọ́wọ́ as if that is not enough ìmí ló tún ti ṣe yìí ẹni tó mú voice note yẹn sílẹ̀ tó bá lè substantiate claim yẹn ní court of law sórí páyì ẹ ti bàjẹ́ finally tó bá lè substantiate claim yẹn pé in tó bá wọn ṣe meeting tó bá wọn ṣe rè tó dẹ̀ dúró tì ọlọ́run wá fẹ́ mú ẹ táàrí méjì mẹ́ta náà tẹ́jọ ṣe meeting táwọn yẹn náà sọ pé èsì òótọ́ ni mo wà ń bẹ̀ àjọṣe meeting ni mo fojú ara mi ráhùn séríkì yẹn ó dẹ̀ pé rẹ lọ́mọ Yorùbá ṣe rí báyìí àfọ̀ẹ̀mọ ẹran sábẹ́ àgbékà àwa Yorùbá ṣe rí bí tá a bára wa dé ṣé ààrẹ tọ́sẹ́ léyìí ẹ̀yin afọbajẹ nílùú ọ̀yọ́ kílẹ̀ tún dúró wò ó pẹ̀lú tẹ́ ń gbọ́ yìí o kílẹ̀ tún dúró wò ẹ̀rọ ọmọkùnrin ìlóyè ní kíákíá nípa àpàkó má pẹ́ ní kíákíá ọ̀ọ́ni ọ̀fìfẹ́ ẹ ti gbọ́n tó ń ṣẹlẹ̀ sà ẹ pa wọn afọbajẹ ìlú ọ̀yọ́ láṣẹ àwọn ni wọ́n fi ààrẹ ọ̀nà kakanfò jẹ àwọn ni wọ́n fọ́ máa lè jẹ́ ní àná fọ́ máa lè jẹ́ láàná fọ́ máa lè jẹ́ ààrẹ ẹ pè wọ́n kí wọ́n gba oyè yẹn lọ́rùn máa yẹn ìtọ́sítúwọ́ ti tàtọ̀ máa yẹn òwò ọ̀tẹ̀ gbogbo ẹnu mẹ́sọ́ àwọn allegation tí wọ́n fi ń kọ ìṣe ká sọ pé irọ́ ni gbogbo wọn ní ṣe ká dẹ̀ sọ pé irọ́ ni gbogbo ẹ̀ ìyá kan jáde ó pe èmi wọlé ó ní kìsọ̀mọ̀ ìlú àwọn kì í ṣọmọ it has been established that the man is not from Yoruba land wọ́n kàn pcb ni tó bá dó fọwọ́ síbi tó wọ́n ń gbé èèyàn máa ń jẹ́ citizen by birth àìmọye ọmọ yíbò tó claim ogun state state of origin tá a sọ fún yípo ogun state torí pé bíná bí sí bẹ̀tẹ̀ ó máa wọ̀n dájú pé òun ò ṣọmọ bí irú ẹ̀ ní roda five on claim lẹ́kọ̀ọ́ wọ́n fi ṣẹ́kọ̀ọ́ ṣùgbọ́n àtìyá àti bàbá ògbà náà la gbédè lẹ́nu wọn pé ògbọ̀ is out of it bàbá ògbọ̀ Yorùbá ìyá ògbọ̀ Yorùbá ó dẹ̀ kílè mọ́ ọmọ èkó torí pé kò náà bí sí. tó bá jẹ́ ìgè Gani Adam kó fọwọ́ síbi tọ́wọ́ ń gbé ni kò sẹ́ni máa lọ túdìí ẹ̀ wò a ní mọ̀pá dàmù ló ń já dàmù Haúsá ló ń ṣàdàmù nọ́ọ̀tì nọ̀tì ń ṣàdàmù àwa Yorùbá dàmù làwa ń sọ. So now ó ṣe gbogbo aburú yẹn tán àwọn tó sọ̀rọ̀ àwa tá a sọ̀rọ̀ sọ̀rọ̀ àwọn kan sì support ẹ̀ ẹ wo wá worú páńpẹ́ tó tún dẹ́lẹ̀ fún gbòòwò gbàrà tó ti gbọ́ pé gbòòwò ń bọ̀ nílọ́ra ó ti lọ dẹ páńpẹ́ lẹ́ẹ̀dì bẹ́ẹ̀ ọlọ́run ò ní fún ẹ ṣe ganu àdá tó bá pẹ́ lóòótọ́ ni voice ta gbọ́ yìí ah ìkà ni ẹ́ ẹni ibi ní ẹ àwọn tọ́lọ́hún àwọn tí ọlọ́run ẹlẹ́dà tó nílẹ̀ yorùbá á da ẹlẹ́jọ́ á dà bí á dà fún ẹ oúnjẹ òun mú òun wọṣọ òun fẹ́yàwó ní ilẹ̀ yorùbá òun jójẹ yorùbá òun mómi yorùbá òun súnrun nílẹ̀ yorùbá òun gbégbèsè ayé yorùbá ó tún jẹ àǹfààní yorùbá yet ó tún bà ti yorùbá jẹ́ lẹ́yìn ọlọ́run á mú ẹ ó ti jẹ̀bi lọ́dọ̀ ọlọ́run nọmba one lẹ́gbọ́ yẹn nọmba two Gani Adam gbogbo ọ̀rọ̀ tó ń pa Sunday Igboho ló pa Bọ́lá Ìgè ẹlẹ́sẹ̀ kínní Bọ́lá Ìgè ó fẹ́ mọ̀ọ́mọ̀ shift blame ni ó bẹ́tà kárò sí lọ́dọ̀ dáadáa ju kárò sẹ́lòmíì lọ àwọn tí wọ́n witness ìgbà tí wọ́n ń parí ìjà òun àti Frederick Fáṣẹ̀hùn àwọn tó witness ẹjọ́ yẹn àwọn náà tún ti wá sọ̀rọ̀ wípé Gani Adams jọ yẹn o ohun tó fi ojú bọ́ láì gèrè lẹ́ni tí kìí ṣẹgbẹ́ bàbá ẹ̀ ta ló yẹ ká ro bọ́ láì gèsì lọ́rùn bí kìí ṣèwọ kí láti ọ̀ránsì pé kí iṣẹ́ àwọn ọmọ ẹ ló lò láti lọ pa Bọ́lá Ìgè o wá fẹ́ shift blame lórí Sunday Igboho and he said you are beating more than what you can show. you are beating more than that ibi tó o ti bu o sì máa fi lẹ̀ torí gbogbo ọmọ Yorùbá ló ti padà lẹ́yìn ẹ̀ orí gbogbo tó o ṣe yìí àfi kílẹ̀ kẹ ààrẹ ọ̀nà tó fi sọ́rùn yẹn àfi kó bọ́ lọ́rùn ẹ̀ àfi tó bá ṣàbùrú sọmọ Yorùbá ló kù ojo lórí ológun ilẹ̀ Yorùbá o useless kalẹ̀ bí ọwọ́ òsì o make any attempt láti gbèjà ilẹ̀ Yorùbá ó dẹ̀ adẹ̀ tó wá rẹ̀ àwọn èèyàn pariwo pariwo sọ̀rọ̀ o dìde àwárí ẹnìkan tíyẹn wá dìde tí ò tó ẹ lọ́wọ́ tó ẹ lẹ́sẹ̀ ó wá dìde ó wá bẹ̀rẹ̀ sí ní ṣe tó yẹ kó o ṣe lójú ayé ẹ the next thing you did was to set up for the man ó ti jẹ̀bi lọ́dọ̀ ọlọ́run gbogbo orí ọmọdé orí àgbàlẹ̀ yorùbá pátá tí wọ́n ti jí gbé èyí tó ti kú nínú wọn àbí tí wọ́n sọ di ẹdún arinlẹ̀ látàrí pé ó fẹ́ meet up owó ransom gbogbo ònira táwọn ẹni yẹn rí pátá àpapọ̀ ẹ̀ wá rí kó tó kú láyé inshallah. kó tó kúrò láyé wà rírù nira yẹn gbogbo nira tọmọ Yorùbá rí lọ́wọ́ Fúlàní àpapọ̀ gbogbo nira yẹn lọ́lọ́ máa fún ẹ kó tó kúrò láyé èpè kọ́ o ó ti wùwá ẹ̀ ní o ó sẹ́tọ̀pù fún Sunday Igboho nítorí pé hatred nítorí jealousy kí ni ká ti gbọ́ pé irú ẹ̀ ìwọ́kẹ̀rẹ̀ ò rẹ́dì láti ṣe ẹni máa ṣe òjò ṣe what has that man done what has the man done wrong for you kí lẹ̀ṣẹ̀ kí ló dé tí ẹ trend yẹn tó bẹ́ẹ̀ owó kẹrin àrí ẹ á tún máa pe bàbá mi ó dẹ̀ gbàjọ́dún kan lọ lọ́wọ́ ẹ̀ òun á tún máa pe dáàdì wa bàbá mi bàbá mi ààrẹ ọ̀nà kákàfò bàbá mi bàbá mi torí pé wọ́n ṣe tó ṣe tọ́ òun nígbésí ayé ẹ̀ nìyẹn bí wọ́n ṣe tọ́ ni wípé kó máa ní respect fàgbàlagbà kó máa ní respect fún àgbàlagbà kí la tún fẹ́ o kí la fẹ́ kó ṣe o máa ń respect ẹ ní gbogbo ọ̀nà ó tún sọ fọ́mọ Yorùbá ó yeun oyè Ààrẹ Ọ̀nà Kakanfò kì í mọ̀ sóyè kékeré kì í mọ̀ sóyè kékeré oyè tó mọ̀ gángan mọ̀ ní what else you want from this man he respect you as human being not knowing you are nothing but animal carnivorous animal ó yàtọ̀ sí i ó kàn dáwọ́ èèyàn bóra ni fún ẹ láti ní god láti set up irú pápẹ́ yẹn fún ọmọ ìyá ẹ tó bá jẹ́ lóòótọ́ lójọ́ ọmọ yorùbá ìkà ló wà nínú ẹ̀ ìyẹn lọ bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ẹlòmíì tún jáde ìyẹn náà tún jẹ́ ká mọ̀ pé Bọ́lá Ìgè tó ń pariwo ìgò ǹgàn ló pa á bàbá kílẹ̀ wá rí bàbá yẹn sọ̀rọ̀ ilẹ̀kùn ọ̀rọ̀ pọ̀ ní òwe kọ́bọ̀ ẹ má jẹ́ gbà wá lásìkò ẹ tún gbàṣírí eléyìí. káàárọ̀ mo bàbá mi ẹ kí oko délé o nípa ọ̀rọ̀ tí mo ní mo fẹ́ sọ ní ṣókí fún ẹ <clears throat> mo fẹ́ kí Gani rántí nǹkan kan ni ìgbà tó ní ká wá parí ìjà láàrin Fáṣẹ̀hùn pẹ̀lú ẹ̀ pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ OPC lọ́tùn-lósì lọ́dún náà lọ́hùn ní ilé Ifẹ̀ lọ́dọ̀ bàbá Ọọ̀ni kọ́lọ́hún kó fọ̀run kẹ́hùn mo fẹ́ ka béèrè lọ́wọ́ Gani ni wípé ǹjẹ́ nínú họ́ọ̀lù yìí lọ́dún náà ó wọ aṣọ baby lace light blue ó wọ singlet white sábẹ́ tó bá nírọ́ ni. Roni, ǹjẹ́ owó tí kò ń ṣí fìlà lórí bọ́lá ìdè nígbà tá awuyewuye dé nínú hall ẹ̀ ó fi nà án lórí tó bá rántí kó rántí látàrí fìlà tó ṣí lórí bàbá bọ́lá ìgè lọ́dún yẹn lọ́hùn-ún tó fi nà án lórí òun ló dá awuyewuye sílẹ̀ nínú hall yìí ọ̀ọ́ni fàṣẹ́hùn àti àwọn ẹgbẹ̀gbẹ̀ ẹgbẹ́ kan wọ́n tẹ̀lé bàbá yìí lọ gòkè ni wọ́n fi escape wọnú ilé lọ nígbà tí ìró ìbọn ń dún kíkankíkan lẹ́yìn ẹ̀ Bọ́lá Ìgè dìde ó ní màá lọ ó fa dírẹ́bà ẹ̀ jáde òun pẹ̀lú dírẹ́bà ẹ̀ bọ́ síta lọ́dún náà lọ́hùn wọ́n lọ wọ́n kó sínú mọ́tò wọn wọ́n sì lọ. bàbá pópó ọlá bàbá Oòduà world wide òun náà rán síta wọ́n pa sínú roundabout ààfin lọ́dún náà lọ́hùn bàbá kan sì kejì ẹ̀ tó jẹ́ bíi igbákejì ẹ̀ nínú àwọn àgbà ẹgbẹ́ wọ́n máa ń pe bàbá yẹn ní bàbá aṣáolú eré agége yẹn náà ń gbé wọ́n fọ ojú bàbá yẹn náà kan lọ́dún náà lọ́hùn bóyá bàbá yẹn ṣì wà mi ò lè sọ wọ́n máa ń pe bàbá kan náà ní captain adéwùmí wọ́n ga báyìí wọ́n jí òun náà gbé lọ lọ́dún náà gẹ́gẹ́ bá a ṣe gbọ́ ṣùgbọ́n ohun tó ṣẹlẹ̀ lọ́dún yẹn tẹ́mi fẹ́ kí Gani mọ̀ ni pé apòfo lẹ́yìn àgbà ni òyì tó wá ń ka lára ń sìn fáwọn kan ṣe nǹkan kan ẹnìkan kọ́ ló máa ṣe ẹnìkan ni wọ́n bá lẹ́nu ẹ̀ tó jẹ́ gbẹ́gbà lọ́wọ́ ẹ̀ tó fi dẹ́gbẹ́ sí méjì látàrí pé wọ́n ní bàbá Ọbásanjọ́ máa ṣe president kò ṣe president ló fi dá ẹgbẹ́ yìí sí méjì lọ́dún náà táwọn Dúpẹ́ Onítìrí ìyàwó Abíọ́lá idiot kan tó gbé ẹkùn nígbà náà ṣebí Kudirat ní ìlú yìí yóò dúra wa lábẹ́nú nígbà náà kọ́rọ̀ ọjà yìí tó máa wáyé tá à ń ṣètùtù káàkiri rántí pé ta ni tẹ́tọ́ra wa nígbà náà mo fẹ́ bí gàrí ni o rántí pé Dr. bẹ́ẹ̀ kọ́ ni Razon Kuti olóòótọ́ ẹ̀dá òun ni gbogbo bẹ́ẹ̀ ṣe ń lọ gbowó lọ́wọ́ ẹ̀ tẹ́ fẹ́ ṣètùtù ìtẹ́ fẹ́ ṣe kinní kan kan kan àtàwọn Mákindé àǹkò gbogbo ẹ̀ ló wà lákọsílẹ̀ tí bàbá yìí kọ sílẹ̀ bámbám ẹ̀yin wọn gbowó lọ́wọ́ ẹ̀ apèpo lẹ́yìn àgbà ni kò sẹ́ni tó máa ṣe ìgbà tó dẹ̀ ní kí bàbá Ọbásanjọ́ wá ṣe president àti rí èèyàn wá nìyẹn ó yẹ kí inú wárọ̀ ó dẹ̀ ránṣẹ́ pé Fáṣẹ̀hùn nígbà tó ránṣẹ́ pé Fáṣẹ̀hùn yìí a ní kó má lọ ní Olúṣọ̀gá la wà lọ́dún náà lọ́hùn-ún number one níwájú àlá tí jì títí lọ pẹ́ àbí ọlọ́run kẹ́mi bí nǹkan lórúkọ bàbá yẹn ń jẹ́ àwọn náà nílé ó wà láàrin àwọn tó ń dẹ́gbẹ́ yìí sílẹ̀ inú ilé ẹ̀ lẹ́tí lọ ṣe méjèèjì first person nígbà náà táwa yóò tiẹ̀ tí ì débẹ̀ àwa náà ń tẹ̀lé àwọn bàbá kan ni lọ́dún yẹn lọ́hùn. kó rántí wípé nígbà tó ń pe bàbá Ọbásanjọ́ àtọ́ tí bàbá Ọbásanjọ́ pe Fáṣẹ̀hùn pé kó wá lọ́tà bàbá yìí dìde láti lọ rí i nígbà tó dìde láti lọ rí i àwọn mẹ́ta náà lọ dírẹ́fà àwọn bọ̀dá Mukaila àti Lady B àwọn mẹ́ta tó ń lọ nìyẹn ìgbà tí bàbá yìí dé tó ní kóun fún wa ní story ìgbà tẹ́ máa gorí pílàfọ́ọ̀mù national as a national coordinator ìṣẹ̀lẹ̀ ní bàbá yìí gba two million mi ò rí ohun tó ràn láwùjọ báyìí. ẹ̀ló má bínú mo ń gbómi mu díẹ̀ ni nígbà tí bàbá wọn bá fọjọ́ wá ní kí fáṣe òun wá ó lọ àwọn mẹ́ta tán lọ nìyẹn ìgbà tán dé bàbá yìí ròyìn ara ẹ̀ pé òun òun ní wọ́n fomi lọ òun òun mú dèpòdépò pé òun máa gba two million tí a bá fojú inú wò ó bí ọ̀rẹ́ làwọn fáṣe òun àti bàbá fáṣe bàbá Ọbásanjọ́ máa jẹ́ ṣé kò pé kó má lọ ni nínú Nàìjíríà yìí àpárá tí wọ́n bára wọn dá lọ́dún náà ni pé bàbá wọn Ọbásanjọ́ sọ pé òòrì ìwọ Oṣòdùà tó mi kí ni nítorí pé bàbá kọlà Fáṣẹ̀hùn kọlà wọ́n dápara yẹn ó dẹ̀ sọ fún wa àgbọ̀ níṣẹ la kọ ti kún irọ́ ni kinní kan ni ó gbowó ni ó ṣe gbá ni ó ṣàwó ni títí lọ́dún náà ẹgbẹ́ ìtúká ni o àwọn alákà nìbàdàn gbogbo àwọn arábàdàn ará Ṣakí gbogbo oníkálukú atúká lọ ni kọlọ́run kó wà pẹ̀lú gbogbo wa atúká lọ ni ṣebí bàbá Ọbásanjọ́ ń bọ́ sórí àléfà ní 1999 ó ṣáà bọ́ sórí àléfà yẹn á rí ohun tí bàbá yìí ṣe ẹ̀ ń sọ lẹ́yìn náà ni kó jalè ó ṣe kínní kan kówó jẹ ó ṣe kínní gbogbo owó tí bàbá ìkẹyà ló kó jẹ náà ẹ mọ iye oko tó wà lórí gunrígun rígun rígun ní nàìjíríà yìí ẹ mọ iye àwọn tó ń ṣiṣẹ́ lábẹ́ ẹ̀ ẹ mọ iye àwọn tó ti là lábẹ́ ọbásanjọ́ yìí ṣé ẹ fẹ́ fi wéra wọn ni ṣé ó ṣe wéra wọn pẹ̀lú àwọn àbángídá nǹkó àwọn wọn kó jẹ wọn kó jẹ àárín wọn wọn fi ń rú wa lójú ṣàbáṣà ló fẹ́ sọ ni ẹni tó ti là lára Ọbásanjọ́ ò ṣeé kà lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà tó ti ṣe láǹfààní ṣé ẹni kí Fáṣehu wá sá fún ó lóun ò lóńgbà tó pè kọ́lọ́hún kó bá ń fọ̀run kẹ́ gbogbo ìgbà tẹ̀lé gbogbo ètùtù gbogbo kínní kan káàkiri àtàwọn mákindé gbogbo yín ní dr bẹ́ẹ̀ kọ́ rìkọ́ọ̀ sílẹ̀ ìgbé ìkọ̀sílẹ̀ pátápátá gbẹ̀jẹ̀ oúnjẹ owó lọ́jọ́ ìdí lọ́jọ́ ìdílé kan gbogbo bẹ̀jẹ̀ wa ń gbowó pátápátá gbogbo ẹ̀ ló mọ gbogbo ẹ̀ ló ń kọ sílẹ̀ ó wà nínú àkọsílẹ̀ ìwọ náà sáyìn síwájú ẹ̀ tó bá gbowó ìwọ gàní àpòpọ̀ lẹ́yìn àgbà ni ẹ jáwọ́ nù ó ti wé ìsìn ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá gbowó òde ń ṣèrànwá ó ń ṣèrànwá o táwọn àgbààgbà kan tán fi ẹ̀jẹ̀ kínní kan tán bá ronú dáadáa àtàwọn tó ń tẹ̀lé ẹ̀sìn ẹ̀ sì ń dáwọ́ ẹ̀jẹ̀ tẹ̀ ń ṣe ni ẹ̀ sì ń dáwọ́ ẹ̀ ni ẹ gọ̀ ọ̀pọ̀lọpọ̀ gọ̀ agọ̀ agọ̀ gan nǹkan tó jẹ́ kémi step aside mi tẹ́lẹ̀ o from the beginning o má ṣe òun tẹ̀lé o ni kò dẹ̀ kúrò nínú ọkùnrin yọ̀bọ̀yọ̀bọ̀ tí gbogbo wa ń ṣe ni another person náà tún gbàpò lóríṣiríṣiríṣiríṣi yọ̀bọ̀yọ̀bọ̀ owó ni gbogbo wa ń wá mi lówó kankan inú yàrá méjì mo ṣì ń gbé láti bí ọdún tí mo ti tí mo ti tí mo ti tí mo ti ṣe struggle káàkiri o ṣùgbọ́n kọ́lọ́hún mo dúpẹ́ pẹ̀lú oore ọ̀fẹ́ tọ́lọ́hún fún mi ayọ̀ ọkàn a lè jalè a lè lọ jí òṣàkó káàkiri tẹ́yìn kó lọ sí India gbogbo àwọn oríṣiríṣi nǹkan tẹ́ fi là nìwọ̀n a lot of people ló ti sọ èmi ẹ̀ ló ti sọ dànù èmi ní gbogbo àwọn tó kú nígbà láyẹ̀ bẹ́ẹ̀ lọ òmùgọ̀ ẹni ní ìṣe dáwó bẹ́ẹ̀ lọ ṣe mítìn kan bẹ́ẹ̀ bá fẹ́ lọ olókun ẹ máa dáwó ni gbogbo test tẹ́ ń kọ́ káàkiri tẹ́ ń kọ́ títa ní ṣé tẹ́gbẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ gọ̀ ni kò ń ṣe tẹ́gbẹ́ kò sẹ́ni tí ò lóru sísẹ́mi ọ̀hún bàbá náà lò ó bàbá náà lò ó kọ́lọ́run kó ṣàánú wa ní ìran wa burú gidigidi gan aburú agbá àlejò mọ́ra àlejò yẹn wọ́n á dẹ̀ tún máa débi páńpẹ́ fún wa a ní a má ṣòṣèlú tí ò padà ṣòṣèlú ń sìn ebó ṣèlú náà lẹ́ ń ṣe ń sìn òṣèlú ni òṣèlú náà lẹ́ ń ṣe àbí òṣòṣèlú ni ẹ ń gbowó lọ́wọ́ gọ́ọ̀mẹ̀ntì ẹ dẹ̀ fi ń rúùlù ara yín ẹ fi ń rúùlù ìdílé yín ẹ jẹ́ kí gbogbo wa ká ṣàǹfẹ̀sí wa ìran Yorùbá bàbá Akíntóyè tó dìde sí i kò ṣe Sunday Igboho ló dìde ọkàn ní kó lè gbin e gẹ́gẹ́ bí ọ̀dọ́ àwọn bàbá tó dìde ń bẹ lábẹ́nú kọ́nà má fi kú pa wọ́n lójijì ń bẹ lábẹ́nú kó náà má fi kú pa wọ́n lójijì kó ṣọ́ wọn délẹ̀ lórí ẹ̀yin àgbààgbà Yorùbá ẹ dìde o ẹ ronú gidigidi gidigidi gan mo dẹ̀ wọ́n ọ̀nà yín sọ̀rọ̀sọ̀rọ̀ náà òótọ́ ni yẹ ká máa gbé jáde òótọ́ ẹ jẹ́ ká wádìí ohun gbogbo dájúdájú ká má máa forí àgbò méjì mu mi ní koto olúwa ràn gbogbo yín lọ́wọ́ Yorùbá wì mú kí ẹ o um, ààrẹ abdulgafar mulai program ẹ tó bá ń sọ̀rọ̀ òun ló comment ló jẹ́ kí n padà sọ́dọ̀ bàbá tẹ́ntẹ́n náà. ẹ ṣeun ẹ ṣeun mo dúpẹ́ sá. so mo rí mi láì gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn oníkóbókóbó láàrin yín tí wọ́n ń sọ̀rọ̀ spray tí wọ́n ò ní sòdodo òun là ń bá wípé kí wọ́n ṣọ́ra ẹṣọ́ ẹni má jẹ́ àforí àgbò méjì lómi bọ́rọ̀ bá ṣe rí ni kẹ́ ẹ ṣe sọ ọ́ èyí táwa náà dá sí i tí wọ́n bá ní kò rí bẹ́ẹ̀ kán bọ́ sí gbangba kán búra ni pé wọn sì fìlà lórí Bọ́lá Ìgè kó fi nà án lórí nínú hall nígbà tó lọ parí ìjà tó ní pé wọn pé kí wọn wá parí ìjà Bọ́lá Ìgè wà níbẹ̀ láti jókòó láti bá wọn parí ìjà náà lọ́dún náà náà ó dẹ̀ sí fìlà lórí ẹ̀ ó fi nà án lórí nínú hall yẹn kó tó fa kitiyan oníjọ́ náà nìyẹn tó fi pa bàbá Òjó worldwide ti sáà di fáṣẹ́yìn sínú ààfin inú ààfin náà pa sí wọ́n dẹ̀ fọ́ bàbá aṣáájú igbákejì ẹ̀ wọ́n fọ́ lójú wọ́n padà wá jí òkú bàbá yẹn gbé lọ àwọn tó pa nínú ẹgbẹ́ tó dùn yẹn pọ̀ àti lọ́tún àti lọ́sì ìkan bẹ lẹ́yìn Gani Adams gangan tá à ń pè ní bàbá Gàrí Ifọ̀ ní òun ṣe lọ́rùn tó sìn bàbá dáadáa ni bàbá yìí wọ́n ń wára wọn àti bàbá Kókóọlá nígbà náà wọ́n ń wára wọn títí títí tí ìjà yìí náà lè jẹ́ kán fi kojú ara wọn tó jẹ́ kán pa àwọn bàbá dáadáa wọn yìí dànù. ẹ̀yin tẹ̀ ṣe ń tẹ̀lé struggle yìí náà ẹ̀ẹ́dẹ̀ ronú pé kí lèrè ń kàn tẹ̀ káàkiri ṣé bàbá yín ló ní òtẹ́ẹ̀ tó ń kọ́ káàkiri hmm. mi ò ní púrọ̀ tán orúkọ gàrí náà fi ń kọ́ òtẹ́ẹ̀ kiri ẹ̀ lè ní ìpamọ́ ẹ mọ iye mọ́tò tó wà ní títì ẹ jẹ́ kó ní lọ ṣe jẹ́jẹ́ ẹ ṣáìn fèsì olúwa wà pẹ̀lú wa. <laughs> ẹ wọ tẹ́ bá sọ pé nǹkan kì í bẹ́ẹ̀ ṣe ràgò bàbá yìí ti finish Gani àṣé ìbẹ̀rẹ̀ kú. Bọ́lá Ìgè àṣegáàní ló fà á ṣé gbogbo àwọn tí wọ́n ti kọ́ pa kọ́ tó lọ pa Gani ẹ̀kọ́ tó lọ pa Bọ́lá Ìgè whereas ibi tán ti ń bọ̀ wọn àti Frederick Fáṣẹ̀hùn parí ìjà ni wàhálà ti bẹ̀rẹ̀ náà ti sọ tí ò dùn mọ́ Gani nù ló ti dìde ó dẹ̀ fi confidence wọ ọmọ kékeré ó fi confidence lọ sí fìlà lórí àgbàlagbà ó là á mọ̀ lórí ẹ̀rù ò dẹ̀ bá ẹ yorùbá ní apá àpò lẹ́yìn àgbà ọmọdé náà ń bọ̀ wá pàpò lẹ́yìn tiẹ̀ náà ẹ̀san ló dé ó ń kàwọ́ lára pé o kì í ṣẹgbẹ́ Ìgbòho ó ń progress ṣé bí wọn náà ṣe bẹ́ẹ̀ fẹ́ nìkan ṣé Frederick Fáṣehùn ń ṣe ẹgbẹ́ ẹ ni ṣé bàbá yẹn ò lè bí ẹ ni àbí Bọ́lá Ìgè ni ò lè bí ẹ ṣé rí pẹ́kọ́ ti fojú mímu hàn gbogbo ọmọ Yorùbá ta ló wá pa Bọ́lá Ìgè ṣé Ìgbòho tí ò mọ Bọ́lá Ìgè tí ò tí ì di ẹni táyé mọ̀ kí wọ́n tó pa Bọ́lá Ìgè ṣé Ìgbòho yẹn ló pa ni àbí wọ tó jẹ́ pé ti jọ ń jókòó mítìn tó o fìbínú ṣífìlà lórí ẹ̀ tó dẹ̀ jẹ́ láti mítìn yẹn àìmọye ẹ̀mí ló lọ tó jẹ́ láti mítìn yẹn àìmọye ẹ̀mí ló lọ aṣáàgbọ́nú tọmọkùnrin sọ yìí agbọ́nú tí bàbá yẹn sọ báwo sí bẹ́ẹ̀ ẹni bá tẹ́tí sí voice bàbá yẹn dáadáa a rí i pé confam bàbá yẹn wà bẹ́ẹ̀ pẹ̀lú àwọn orúkọ tó ń dá pẹ̀lú gbogbo sin gbogbo sinero tí bàbá yẹn ń portray ẹ̀ rí i pé lóòótọ́ lóòótọ́ confam bàbá yẹn wà bẹ́ẹ̀ nígbà tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ o wá jí dìde o wá ń pariwo lóyè gbòó kiri pé òun ló ka mẹ́láìdì láì mọ̀ pé ìwọ gan ara ẹni só ti ń rùn láì mọ̀ pé ó mọ̀ ń papú ẹ̀jẹ̀ níbọ̀dì lọ àṣírí ẹ̀ ló tú yìí the funnest part ni pé àwọn méjèèjì tẹ́ gbóhùn wọn yìí they were OPC members ìkan ṣì ń serve ó sì wà lẹ́yìn Gani ìkejì ìyẹn wà lẹ́yìn bàbá Fred Fáṣẹ̀hùn lẹ́yìn ikú ẹ̀ ó ṣe díẹ̀ ọ̀yà kú òmẹ̀ look at bógun bá jẹ lọ yorùbá sọ pé ọgbọ́n a máa jẹbọ ogún ti jẹ lọ́gbọ̀n ti jẹbọ báyìí gbogbo àwọn nǹkan tá à ń gbọ́ yìí ó ti tó lọ́tọ̀ láti pé kí Gani wà ní behind the bar àwọn sáǹtẹ fi ń pariwo kiri ṣé wọ́n á gbọ́ voice note wọ́n á sì support ẹ̀ àwọn sáàni á sì sọ pé òun ṣe dáadáa wọ́n á wá dúró wọn láwọn ń bẹ wọn bẹ wọn àwọn jẹ́jọ́ lọ́ọ̀yà ẹni kóòtù ẹ jẹ́ àjọ máa wò ó nígbà tí àròlé bàbá tẹ́tẹ́ ṣe program yẹn tán mi kì í máa ń ṣe irú tí mo fẹ́ ṣe ṣùgbọ́n mo fẹ́ káwọn èèyàn náà gbọ́ reactions àwọn èèyàn torí live ni wọ́n ṣe program yẹn àwọn èèyàn wá pè wọlé mo wá select phone calls táwọn èèyàn pè wọlé mo select àwọn ọ̀rọ̀ tó wà important tó tún yẹ káwọn èèyàn gbọ́ táwọn tó pè wọlé sọ. So mo wá select ẹ̀ màá parí fídíò yìí màá fi wálẹ̀ pẹ̀lú reactions àti phone calls àwọn èèyàn káfetí wa gbọ́ kí ni reactions àwọn èèyàn jẹ́ mo fẹ́ yọ mo fẹ́ rọ̀ yìí fídíò ti go viral ó ti go viral mi gbọ́dọ̀ parọ́ àwọn èèyàn ti gbọ́ ṣùgbọ́n ẹni tẹ́mi mú ẹ̀yin ò mọ̀ ẹ jẹ́ ká fi kéde gàlè fún gbogbo ọmọ yorùbá ẹ tún ṣíà fídíò yìí fẹ́ lómi àwọn kan ló ṣíà ẹ̀ dọ́dọ̀ tèmi ẹ̀yin náà ẹ̀ ṣíà ilé náà sáwọn kan kí gbogbo ọmọ yorùbá lè mọ̀ tá a ní gàlè jẹ́ o kájọ fẹ́ fúró ẹ̀ síta náà nínú voice note yẹn mo fẹ́ ká nóòtì kinní kan bàbá yẹn dárúkọ dúpẹ́ onítìrì ó àti gàní náà jọ ń gbéra wọn kiri ń gbà yẹn definitely ṣe ti ráṣìírí tó wà ní dúpẹ́ onítìrì ṣe rí i pé script ni wọ́n kọ nígbà tí dúpẹ́ ṣe tó fail Gani Adams ló take over ṣe rí they are doing all this just to distract us from where we are going in Yoruba land àwọn ò ní ṣe chameleon ni wọ́n wọ́n gbé àwọ̀ wá ní àwọ̀ Yorùbá àmọ́ àpadà rí pé wọ́n ṣiṣẹ́ fún Fúlàní ni àti Dúpẹ́ o àti Gani o bìkan náà náà pawó sí. Si aim kan náà ni wọ́n jọ ní they are they are fighting for the same goal they are fighting for the same objective nǹkan kan náà ni wọ́n jọ fẹ́ achieve so wọ́n mọra in and out that is why tí Dúpẹ́ fi ń ṣe tó ṣe tó fi jẹ́ pé Gani náà compliment ẹ̀ yìí ẹ gbọ́ reactions àwọn ọmọ Nàìjíríà ọmọ Yorùbá àtàtà nígbà tí wọ́n fi tí wọ́n gbọ́ gbogbo voice note ẹ jẹ́ fi wálẹ̀ pẹ̀lú àwọn reactions yẹn. kó wo lẹ̀ kó mọ̀ pé ọlọ́run kan tó ṣẹ̀dá ẹ̀ gan ọlọ́run gan dúró jẹ́ pé ẹ̀sìn ẹ̀. ìkànnì bàbá gbàgede mọ̀tà wà ẹ máa bá mi buwọ́lù ẹ subscribe fún wa lórí facebook lẹ́yìn tí ń wò ẹ fọ́lò wa ń bẹ̀ ẹ tẹ fọ́lò tó bá jórí instagram ni ẹ tẹ fọ́lò ń bẹ̀ a wà lórí tiktok náà ẹ má gbàgbé à ń jẹ́ bàbá gbàgede mọ̀ lórí tiktok bákan náà ni pé ẹ wo ibi tí wọ́n kọ tó ń ya bí dọ́là sí báyìí stíkà ni ẹ bá wa tẹ̀ òun náà pè ní special tanks. special sticker wà bẹ́ẹ̀ special tanks. wà bẹ́ẹ̀ ètò bá wù yín bẹ́ẹ̀ ní kẹ̀tẹ̀ ọlọ́run má ṣàṣe rọrùn ẹ ṣé o mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ bá mi ṣíà fídíò yìí ó ẹ já lọ gbọ́rí àṣọ ọmọ yorùbá. kó o wọlé kó o mọ̀ pé ọlọ́run kan tó ṣẹ̀dá ẹ̀ gan ọlọ́run gan dúró dẹ̀ pé ẹ̀sìn ẹ̀ máa tó yọ nígbà tí ṣé bẹ́ẹ̀ rí ọgbọ́n rẹ́dù àtẹgbẹ́ tó fi ń pààyàn ọjọ́ kan náà lọ́lọ́run sọ fún pé ah, ọbẹ̀ rọ́dù nígbà tó fi rẹ̀ tó fi rẹ̀ wú ọlọ́run ọlọ́run dẹ̀ rán àwọn áńgẹ́lì lọ pé kó lọ lù ú pa lójú oorun lójú àlá kí dídẹ̀ máa jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀. abẹ́rẹ́ tó gbẹ̀yẹ̀ kí ló orúkọ Gani Adams kò jẹ́ kọ̀pẹ́ nílẹ̀ Yorùbá rárá rárá orí Sunday Igboho tó wá gbógun tì yìí ó ti gbogbo kọjá ewé ogun ogun kí ó ti gungun kọjá ewé bẹ́ẹ̀ ni ó ti gungun kọjá ewé hmm. nítorí nítorí àpíṣọ tiẹ̀ nítorí àpíṣọ tiẹ̀ ohun tó fẹ́ jẹ tó fẹ́ mu hmm. irun tí ò ní gbé lọ sọ́run òun ló fi ń gbógun ti olóyè Sunday Igboho ṣùgbọ́n ìṣẹ̀dá bàbá yẹn jẹ́ ń yà hmm. ìṣẹ̀dá bàbá yẹn ó jẹ́ kó ṣẹ̀sín sí gbogbo àgbáláyé lẹ́yìn lẹ́yìn ìgbà tó bá tún jẹ́jọ́ bàbá olóyè Sunday Igboho tán ó tún máa jẹ́jọ́ àwa ìran Yorùbá á tún máa pè lẹ́jọ́ bó bá ṣe ń gbọ́ nínú wàhálà á tún máa kó sínú rẹ̀ bá ṣe ń gbọ́ nínú ìfà á máa bọ́ sínú rẹ̀ bẹ́ẹ̀ nítorí pé eh, Júdásì ní ìgbà ní Ádámsì Júdásì ló jẹ́ gbogbo alájọ gbogbo alamọ kan tó gbẹ gbogbo alamọ kan tó gbẹ̀yìn Júdásì. ó pokùnso ni sa ó eh, pokùnso ni sa. Eh ìwọ tó gbẹ̀yìn Júdásì náà ló sì máa gbẹ̀yìn tiẹ̀ náà àdàbí àdàbí àyàbí àdàbí àyàbí tí olóyè Sunday Igboho bá ti gba owó lọ́wọ́ àwọn ará Ìgangan tó fi lọ lé sọ́ọ̀lù kó bẹ̀ tó jẹ́ pé àwọn Fúlàní ọmọ iye ọdún tí ó ti ń gba ransom lọ́wọ́ àwọn tó wà nínú ìlú yẹn tó jẹ́ pé àwọn tí Fúlàní bá jí gbé òun ló máa gbé lọ́wọ́ tátú lọ́ bá wọn tú sílẹ̀ ọmọ iye ọdún tó ti wà mẹ́rin ṣùgbọ́n bàbá yẹn fi nǹkan ní ẹ̀ sílẹ̀ ó fi ọrọ̀ tó ní sílẹ̀ owó tó ní ní báǹkì kò tiẹ̀ rò ó fi ẹ̀mí ẹ̀ sílẹ̀ ó ní bàbá ó náà fún yín lọ́jọ́ méje nínú ìlú ìkẹ́ kúrò nínú ìlú yìí ó ní tí bá padà débi ìbà níjọ́ méje tí bá báyìí ó ní mo á báyìí jagun ẹnìkan á sọ pé òun fẹ́ gbógun tì ikú òjìjà mo ní tòun lọ. òòṣà ìgbò òòṣà káre bàbá. ìgbòho òòṣà ìgbòho òun ni òun ni ọlọ́run rán sí wa lásìkò yìí hmm. ẹni bá máa bínú kú kó bínú kó ẹni tó bá lọ bínú ọ̀sà kó bínú ọ̀sà gbogbo ẹni tó bá ti ń peri olóyè Sunday Igboho gbogbo ìran dìrò ò ní ṣẹ́kù nílẹ̀ dìrò ṣàgbàrí bá àti gbọ́rọ̀ ṣàgbàrí mọ́ nílẹ̀ ìlà ní gbọ́rọ̀ ẹ̀ mọ́ àdàbí tó lóyè Sunday Igboho bá ti gbowó lọ́wọ́ ẹni pẹ̀lú lókù. mi ò mọ rí o mi ò rí rí o mi ò jẹ́ bí owó ẹ̀rí ṣùgbọ́n ohun tí bàbá yẹn ṣe ó jọ mí lójú pé ah, mm, mm, mm. ẹ̀gbọ́n kan tó lóyè Sunday sí ẹ̀yìn gbọ́ngàdé pé ìgbà yẹn ó ní olówó ò ní fẹ́ kù ó ní tí olówó bá lọ sí patí tó bá gbọ́ pé wọ́n fọ́gbò níbì kan á ní ah that man could be dangerous ó ló sá lọ lé ẹni owó tó wà ní báǹkì àti àwọn ọ̀rọ̀ tó ní ó ní bẹ́ẹ̀ lọ́kùn ẹ̀ máa wà ó ló sá lọ lé ẹni ó ní ṣùgbọ́n tálíkà tí ò ní kankan ó ní tó bá fọ́gbò báyìí òun náà wọ́n ṣí àmọ́ra ni pé ah ọ̀gbẹ́ni fọ́gbò fọ́gbò tó bá ní gbèrè ò náà ṣùgbọ́n olóyè tó ń dẹ̀gbẹ̀rẹ̀ ní owó tó tó yẹn ó wá fi rẹ̀ sílẹ̀ pé èèyàn òun fẹ́ gbàrọ̀ Yorùbá eh. ẹnikẹ́ni tó bá gbógun tì í kó jìjà pa ikú ẹ̀dá pa lágbára Ọlọ́run má jẹ̀mú gbogbo nǹkan tó ní tó bá ṣe ń bílẹ̀ Yorùbá yìí kò ní ṣeé ṣe fún ilẹ̀ abínú sí omi tó bá ní abínú sí afẹ́fẹ́ tọ́lọ́run fẹ́ abínú sí lágbára Ọlọ́run má jẹ̀mú àjàbí àyàfi tí olóyè tó lè gbọ́ bá ti gbowó lọ́wọ́ mẹ̀kúnnà àbí tálíkà tó fi wọgbó ti Fúlàní lókù. Hmm, hmm kò sí kò sí kò ní àwọn ọmọ ọkọ àwa ní àwa àwọn ọmọ ọkọ àtàtà tá a wà nílẹ̀ tá a wà ní nàìjíríà nàìjíríà ló kó ṣe fún wa náà ìzírò gọọmenti ìlú tí ó bá bìkítà lórí ìlú tí ó bìkítà lórí àwọn èèyàn hmm. béèyàn kan kú béèyàn kan rú kò sí nǹkan tó kọ̀ wọ́n káwa lẹ́nìkan kó wá dìde pé tí wá dìde ẹ tí wá sọ pé fẹ́ máa gbógun tì onítọ̀hún ikú òjijì apá ni tọmọtọmọ lágbára náà. ṣé rí ẹgbọ́n ẹ mọ̀ pé ní ni mo ti pé wọn fún Chief Sunday ní fún fún um, release ní nígbà tó ṣe tó ṣe dá wọn sílẹ̀ ní Kútọ́nù tó wà ní Kútọ́nù ń gbà yẹn. Hmm. Gani ló kọ́ sọ pé ẹ má dáhùn lóhùn ṣebí ṣebí wọn ò fún ní fún fún release. Hmm. kò lè tó àwọn kò lè tó bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àtètè fúnra àtètè fúnra ọmọ yorùbá àtètè fúnra ó mm. fi ó fi àsìkò yìí ó fi gbogbo àsìkò yìí tí mo bá yí sọ mo fi pé gbogbo ọmọ yorùbá mm. gbogbo gbogbo ilẹ̀ yorùbá kí gbogbo àwọn youth kó dìde ọjọ́ àwọn wà lọ́wọ́ wọn ní wákàtí wọn kò má jọ èdè yorùbá ní sábùkẹ́. ẹ ṣeun. everybody ó ti join tó ti parapọ̀ ó máa jó èmi yorùbá ní gbogbo ìsìn náà a ti wá pè wọ́n pé ìsìn adina ti gbogbo gbogbo abáwọ́tà ti ká gbogbo ti jìgà ní Adams Gani Adams ó ń ṣe wá níbi ó ń ṣe wá ní jàmbá ó ń ṣe wá níkà ó ń fojú pa ló jẹ gbogbo wa níyà ó lọ ó lọ ó lọ tẹ̀yẹ́sì pẹ̀lú àwọn ọba ó jẹ́ kí àwọn ọba máa rò pé èèyàn gidi lòun we are rats we are rats bó ṣe gba information lọ́wọ́ wa ló ṣe ń transfer sí àwọn fúlàní bó ṣe gba information lọ́wọ́ bàbá wa ló ṣe transfer ìfọwọ́ fúlàní ṣe inú ewu la wà inú ewu la wà ṣùgbọ́n àwọn alálẹ̀ ìdíje wọn náà máa gbà wá sílẹ̀ wọn náà máa dojú ti Gani kẹ́ni kankan kó má ṣàánú Gani ẹnikẹ́ni tó bá ṣàánú Gani ó máa fọmọ ṣe ni gbogbo àwọn tó bá ṣàánú Gani tó wọ́n fi sílẹ̀ wọ́n ní wọ́n fi sílẹ̀ tó àbí tó tó pèjà ẹ̀ tó ṣáìdì ẹ̀ ibi tó ṣẹlẹ̀ sí àyè ọ̀rọ̀ náà máa rú ó máa padà sí gbogbo ayé wọn ni ó máa ṣẹlẹ̀ sí gbogbo wọn tọmọtọmọ ni níbi tó dé gbogbo gbogbo ibi tí Gani tó ṣe tó ṣe plan gbogbo ibi ìka ìka ìka tí tó ṣe plan fún àwọn Yorùbá fún ó bẹ̀rẹ̀ sí forí ara ìgbé láti wákàtí Ìlọrin láti gbogbo gbogbo ìka tó wà tí onítìrí ṣe wà kiri àtòníṣìírí ó bẹ̀rẹ̀ sí dàrú láti wákàtí ọ̀wọ̀ yìí ó bẹ̀rẹ̀ sí dàrú láti wákàtí yìí gbogbo àwọn àwọn bàbá wa tó pa tó pa tó pa tó pa gbogbo ẹ̀jẹ̀ wọn kìdé tí ó bẹ̀rẹ̀ sí kọjú ìjà sí gani láti wákàtí ìlọ gbogbo nǹkan tí ìjà tí ó ń jẹ gbogbo àwọn Yorùbá tẹ́bi pa àwọn tó ń ṣe inú inú dídùn fún gani ni ṣe bí báyìí tinúdú ẹ ń dùn bí ìyá ṣe ń jẹ àwọn yorùbá ṣé ṣé ẹni tó yẹ kó wá pẹ̀lú ààrẹ ni ẹni tó bá tún pè gà ní ààrẹ ẹni tó bá tún pè gà ní ààrẹ ni ẹni ẹni yẹn máa blọọkì ni <laughs> kò kì í ṣe ààrẹ yorùbá kò kì í ṣe ààrẹ yorùbá kò kì í ṣe ààrẹ yorùbá i denounce it we denounce it today that it's not part of us yes. it's not part of us yes. and it will never be part of us yes. it's not part of us yes. we should just come on i want to kí Portable kápẹ́ Portable gan kó bá wa ṣe music ẹ̀ ká sọ olóko parí ká sọ ká sọ ọ̀dàmí lóko parí ká sọ olóko parí ẹlẹ́dà ẹlẹ́dà mi lóko pa ẹlẹ́dà mi lóko pa ẹlẹ́dà mi lóko pa it's not part of us ẹlẹ́dà lóko pa. kẹfà lè pẹ́ pé Gani Adams ó mọ nǹkan tó ṣe wọ́n ti lo àwọn Fúlàní ti lo Gani Adams tipẹ́ àkọ́tètè fúnra. àkọ́tètè fúnra wọ́n ti ń lò ó ti pẹ́. tó bá jẹ́ pé a tètè fura ní ọjọ́ tó ṣiṣẹ́ ìpìlà lórí bàbá yẹn ló ti yẹ kó ti yọ kó lóye kó ti da gbogbo kan rúbi. máa bìlí pé o ti gé gan lẹ Yorùbá ni kò mọ ipò ń gé mi kankan nípa tí mo kàn fẹ́ pààrọ̀ ni pé bá a ti bẹ̀rẹ̀ yìí ká bí sọ pé àyàjà kó kú sí sẹ́nu àbí kó gbẹ̀dù ilé pé kó wà láyé kọ́. bẹ́ẹ̀ni. tá a bá sọ̀pọ̀ èèyàn èèyàn kan nílẹ̀ Yorùbá wa yìí. ok ok tá a bá sọ̀pọ̀ èèyàn kan ẹni tó bá sọ pé ó fẹ́ tako Yorùbá nìjọ tá a bá gbé pa ó kú lẹ́yìn àwọn tó kù ní kẹ́kọ̀ọ́ o iye pé kó wà láàyè o kì í ṣe pé kó wà láàyè hmm. ṣe hmm. Hmm. tó bá wà láàyè kò dáa o kò dáa ṣe mẹ́tọ̀ ẹ̀ pé apápáwátá tó kú <laughs> so ẹ̀rú ọmọ máa bà wọ́n tó kù tó bá tako ìlú Yorùbá nìkan. yanyan ká fili ká písìsì ẹ bí ìyá yẹn ṣe sọ ó ní ká písìsì ẹ. ká pàṣẹwọ́n kì í ṣe pé kó wà láàyè kì í ṣe pé kó gboyè lọ́wọ́ ẹ̀ nìkan ká mẹ́tọ̀ pa apá gbé sí apá sí tó o bá jẹ́ bẹ́ẹ̀ ni ẹlòmíì àtúndìde ẹlòmíì àtúndìde tó tún máa takò wá tábà sọ fún èèyàn kan àbótí ń sìn ìkọ́sí pé pẹ́sọ̀ kò jù bẹ́ẹ̀ lọ agbọ́dọ̀ gbé kì agbọ́dọ̀ gbé gbìdé péjú kì í tún máa gbé gbìdé èkúté ẹni tó nílé wù wọ́n bí èkúté bẹ́ẹ̀ la ṣe máa gbé gbì Bàbá kọ́ mi ìtutù jákọ́ yín ẹgbọ́n sókè gbogbo àgbáyé pátápátá ló ń gbọ́ yín gbogbo àgbáyé ló ń gbọ́ yín láti ìlú wo lẹ ti ń pè o láti ìlú wo lẹ ti ń pè o ẹgbọ́n sókè o àní ẹ dárúkọ yín o ẹ ṣeun ẹgbọ́n sókè dádì mi ẹgbẹ́ra ńlẹ̀ ẹgbẹ́ra ńlẹ̀ gbogbo àgbáyé ń gbọ́ yín. kí ló pe ìran wa torí ọlọ́run. ọmọ aládé ni wọn làwọn ọmọ aládé ìran yorùbá ìran ọmọ aládé. kò dẹ̀ síran tó pa aládé ní gbogbo àgbáyé àti funfun ọba àti dúdú o. bẹ́ẹ̀ni. tó a gbọ́dọ̀ méjì sọ pé abakanlẹ̀ kàn finish ẹ̀ kàn kàn finish ẹ̀ bámbá. a gbọ́dọ̀ make sure ẹni ifá kásẹ̀ tí o bá ní sọ́lẹ̀ ká kọ́ fèsì òun náà. à ń kobo náà báyìí à ń kobo òní ló wà lójú ọ̀nà báyìí. kò ń ṣe ọ̀rọ̀ ọ̀rọ̀ báwo kì í ṣọ̀rọ̀ ìtánẹ̀tò a gbọ́dọ̀ ṣe ìgbẹ́ ká ṣe sílẹ̀ Yorùbá tó bá tó bá tọ́. ibà hmm. àbí àwọn èèyàn ló ṣèkù náà àbí. bẹ́ẹ̀ni agbára tó lè àwọn èèyàn náà ló ṣèkù. ẹ bá mi share ètò yìí ẹ jọ̀ọ́ ẹ bá mi share ètò yìí. Hmm yorùbá ni wá òye yín tó a gbọ́dọ̀ méjọ pa kọ mu ẹ tó gbọ́ ẹjẹ pa ìtàkùn tó tó ti wá lọ́wọ́ yẹn a gbọ́dọ̀ kọ́kọ́ mú ọkọ lọ́nà náà hmm. bẹ́ẹ̀ náà ti máa wọ pé yẹ ó ti tẹ hmm. ẹ ṣeun dádì mi ẹ ṣeun ẹ ṣeun mo dúpẹ́ ẹ̀yin tí ẹ bá fẹ́ pè wọlé àǹfààní ti wà á lẹ̀ o mọ́mì mi kàn pè Victoria Fáṣemọ̀ ó yẹ. mo bójú ayé ò ayé ṣamálámálá. mo bójú ayé ò ayé ṣamálámálá. mo máa bójú ọ̀run òkùnkùn ló ṣubọlẹ̀. mo máa bójú ọ̀run òkùnkùn ló ṣubọlẹ̀. mo ní ẹ̀ẹ́rẹ́ yìí o kíni dé sí Yorùbá o ọmọ aráyé kíni ṣẹlẹ̀ sí Yorùbá o ọmọ Oòduà o. yeyeyeyeyeyeye àwa máa dira wọn lẹ́sẹ̀ nítorí ipò wọ́n gbẹ́ni fálárè wọ́n gbáre pẹ́lẹ́bí wọ́n kò lè kó wájà wọ́n tún polóko wá mú. ọgbọ́n tí wọ́n gbọ́n ló gbé wọn délé ọlá ọgbọ́n náà ló tún padà wá sí lé wọn mọ́lẹ̀ o àwọn tí wọ́n ti ń ṣọ̀gá lọ́jọ́ tó ti pẹ́ tún padà wájẹ́ ni à ń fọwọ́ ti sẹ́yìn o. yóò yorùbá yoyoyo bí iná alẹ́ yorùbá rúrúrú bí omi òkun yorùbá bàbá ni bàbá ń ṣe yóò Yorùbá ronú o. Yorùbá sọra wọn di bọ́ọ̀lù fáráyé gbá. bàbá bá wọn sókè wọn tún bá wọn sísàlẹ̀ o ẹ̀yà tí ó ti kéré tẹ́lẹ̀ ni wọ́n gé kúrú àwọn tí àìfẹ́jọ́ sì ti dẹni àtijọ́ Yorùbá jókòó sílẹ̀ rẹ̀gẹ̀dẹ̀ wọn fọwọ́ lọ́wọ́ bí àgùntàn tí abọ́ rẹ̀ ń gbòrìṣà ilẹ̀ o yóò. oríkì màáyé ború títí kọ́bọ̀gún ọdún lẹ́yìn òkùnkùn bèrèbèrè ìmọ́lẹ̀ àtàn o ẹ jẹ́ ká pọ̀ lódùmarè ká pọ̀ balùwàyè káyé wa lè dùn ní gbẹ̀yìn gbẹ̀yìn lálàyò ilẹ̀ mọ́ pé ìyá o. ilẹ̀ dákúnbà wá o ilẹ̀ o. ilẹ̀ ọ̀gẹ́rẹ́ àfọkọ́yẹ rí. ilẹ̀ alákòókà ó tẹ̀rẹ̀rẹ̀ kábì. ẹni yèyé mi ọ̀mà dárúkpalẹ̀ àdúgbò dé. ilẹ̀ dákúnbà èyí tí ka ìkàlẹ́ mọ́. àtẹ ìka ọkọ tí a pèlè. ọ̀gbàmùgbàmù ojú olódùmarè ò mà ṣe gbàmù ayé. ẹni bá dalẹ̀ abalẹ̀ lọ òkèrè gèdè o. ò tówó tọmọ o ẹ ẹ àwa gorí ilẹ̀ yìí pẹ́ o. Odùduwà dá wa láre o jẹ́ o ẹ.